الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين ما بعد اللهم اغفر لنا وانصرنا ولوالدينا وانصرنا للمسلمين على الإمام محمد بن عبد الوهاب رحمه الله تعالى في كتابه كشف الشبهات وهؤلاء وهؤلاء الجهلة مقرون أن من, من أنكر البعث كفر وقتل ولو قال لا إله إلا الله وأن من جحد شيئا من أركان الإسلام كفر وقتل ولو قالها وكيف لا تنفعه إذا جحد, إذا جحد فرعا من الفروع وتنفعه إذا جحد التوحيد الذي هو أساس الدين الذي هو أساس الدين الرسل ورأسه ولكن أعداء الله ما فهموا معنى الأحاديث فأما حديث أسامة فإنه قتل رجلا قتل قتل رجلا ادعى الإسلام بسبب أنه ظن أنه ما ادعى الإسلام إلا خوفا على دمه وماله والرجل إذا أظهر الإسلام وجب وجب الكف عنه حتى يتبين منه ما يخالف ذلك وأنزل الله تعالى في ذلك يا أيها الذين آمنوا إذا ضربتم في سبيل الله فتبينوا أي فتثبتوا فالآيات تدل على أنه يجب الكف عنه والتثبت فإذا تبين منه بعد ذلك ما يخالف الإسلام قتل لقوله تعالى فتبينوا ولو كان ولو كان لا يقتل إذا قالها لم يكن للتثبت معنى وكذلك الحديث الآخر وأمثاله معناه ما ذكر وأمثاله ما وأمثاله معناه ما ذكرناه وأن من أظهر التوحيد والإسلام وجب الكف عنه إلى أن تب... إلى أن يتبين منه ما يناقض ذلك والدليل على هذا أن رسول الله صلى الله عليه وسلم قال أن رسول الله صلى الله عليه وسلم قال أقلت أقل أقل أقتلته بعدما قال لا إله إلا الله وقال أمرت أن أقاتل الناس حتى يقولوا لا إله إلا الله هو الذي قال في الخوارج أينما لقيتموهم أقتلوهم لئن أدركتم لئن أدرك لئن أدركتهم لأقتلنهم قتل عاد مع كونهم من أكثر الناس عبادة وتهليلا وتسبيحا حتى أن صحابة أن أن صحابة يحقرون صلاتهم عندهم وهم تعلموا العلم من الصحابة فلم تنفعهم لا إله إلا الله ولا كثرة العبادة ولا ادعوا ولا ولا ادعوا الاسلام ولا ادعوا الاسلام لما ظهر منهم مخالفه الشريعه وكذلك ما ذكرناه من قتال من قتال اليهود وقتال الصحابه بني حنيفه وكذلك أراد النبي صلى الله عليه وسلم أن يغسو بني المصطلق لما أخبره رجل أنهم منعوا الزكاة حتى أنزل الله يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا وكان الرجل كاذبا عليهم وكل هذا يدل على أن مراد النبي صلى الله عليه وسلم في الأحاديث التي احتجوا بها ما ذكرناه أولئك قال وهؤلاء جهلا يقرون أن من أنكر البعث كفر وقتل ونيا ولاي مكا تعصوا إمام مسلمين مسلمين lọ́wọ́ fi jẹ́ sọ́kàn ní ìlẹ́yìn ọlọ́run tí wọ́n sì gbà pé mùsùlùmí làwọn. wọ́n náà gbà pé ẹnikẹ́ni tó bá gbà pé àlùkìyámọ̀ sí ó di wọ́n kú tìlà á sì pa ọ̀rọ̀ ah, dídàtà lórí báwọn wọ̀lọ̀ kọ́lá la ilaha illallah kódà kó sọ pé la ilaha illallah ṣùgbọ́n níbi kò sí jẹ́gbẹ̀ẹ́ ìfìyàmù wọ̀nà man jahada shay'an min arkani islami kafara wa qutila wọ̀lọ̀ kọ́lá ẹnikẹ́ni tó bá takò kankan nínú orígun islam ẹ̀dùn di kẹfìrí ó sì lẹ́tọ̀ọ́ sí pípa kódà kó máa sọ nǹkan yẹn. akífẹ́ láti fàrú idha jahada far'an min al wọn ní bó ni kò sì wá ní ṣe láǹfààní tó bá tako ẹ̀tọ́ tó kan nínú àwọn ẹ̀tọ́ tó wàtàǹfààhù ìdájáde tàhídì lẹ́dí wà lásìkò. bóò ni ìmọ̀lì ó ṣe ṣe láǹfààní nígbà tó bá tako ìpìlẹ̀ tàhídì gàgà wọ́n lẹ́yìn tó bá ṣe tó bá tako ẹ̀tọ́ tó ìmọ̀lì rẹ̀ ò ní ṣe láǹfààní àbí ẹni tó bá ta odidi ìpìlẹ̀ ìsìláàmù nǹkan tó ní wàá ṣe láǹfààní kàlà torí ẹ̀. alladhi waslu dini rusul wa ra'sihi wa ra'suhu eléyìí ti ṣe ìpìlẹ̀ àìsàn àwọn ànábì ọlọ́run àtòrí rẹ̀ walakin a'da'u Allahi walakin a'da'u Allahi ma fahimu ma'na al-ahadith gbọ́n ọ̀tọ́ ọlọ́run ọba wọn kì í gbọ́ ọ̀rọ̀ àdìsí yìí wọn kì í gbọ́ àdéhìtì yìí so torí ẹ̀ wọ́n mọ̀ sọ pé lọ́la ni yas lọ́la ni yas so wọ́n ní pé eléyìí ò pé àbí kán kán máa forí balẹ̀ ká gbé fọ́tò ní yas ní ẹjẹ́ sàdúrà ká ní pé eléyìí ò pé torí pé ẹni rí ni wọ́n so wọ́n sì pè fáwọn iwájú ọlọ́wọ́n bàtẹ́ bá sọ fún pé à nítẹ̀sí náà làwọn kékeré mọ́kànsì àwọn ìpínpọ̀ tàwọn sọ láyé àìlè làǹtà ò rò pé fa ni àwọn ọ̀tá ọlọ́run bá wọn kì í gbọ́ ọ̀rọ̀ anábì sallallahu alaihi fà máa dé tó sáàmà fẹ́yìn náà qatala yìí nígbà tó sọ tó àwọn máa fi ń pé anábì bú kó pé ó pààyàn ìgbà tó sọ láàyè kí takiyatan ọkàn ó fẹ́ fi protect ara ẹ̀ lásán ni ìgbà tí ẹ̀jẹ̀ wá gé ẹ̀jẹ̀ ló fi pa ṣùgbọ́n torí pé time tó pa yẹn ẹ̀yìn ìgbà tó sọ láyé láyé lára lè sọ àmọ́ pa anábì kan dẹ̀ mẹ́ ọ ní fi ń tan ní fi ń tan mí nì àbẹ́mi lè pe harsha kọ́kítà ọ̀gbìn so ó la aya rẹ̀ tó fi ṣú ọ̀ wípé èyí tó wí láti tó fi pa yẹn kì í ṣe kó serious pẹ̀lú ẹ̀ wọ́n ní بسبب أنه ظن أنه ما ادعى الإسلام إلا خوفا على دمه وماله wípé ìdí tí Usama fi pa ni pé ó rò wípé ìdí tó fi ń tọ́ láìláìláìlá ò ní pé ó ń bẹ̀rù kó mọ̀ bá pa ọ̀rọ̀ yìí da azhar Islam wajaba al-kaffu anhu bẹ́ẹ̀ bá ti fi Islam hàn ọ̀ràn yẹn ni ká má fi sùdá kan hatta yatabayyana minhu ma yukhalifu dhalik àti tí ó bá tó hàn sí wípé ní tó tako ní tó sọ jáde yẹn láàfin nígbà wọn dẹrọ láwọ tá a láfi ìdánìkà wọn wá sọ àyàká rẹ torí ẹ pé yá ayọ ẹlẹdí náà àmọ ní ìdá àdọrọ tún fi àwọn di fẹtẹfẹ yanu wọn láta kú lórí mẹn alukọ ilé kúmọ sàlámà lẹsítà mọmìnà dókítà gúnà àrùn àyàtì dùnìyà. bẹ́ẹ̀ gbẹ̀wò òdodo tẹ́ ẹ bá ń lọ lórí ilẹ̀ tẹ́ ẹ bá ń jagun káàkiri ilẹ̀ ìyànú ẹ máa ṣèwádìí ọ̀rọ̀ dáadáa wàlá àtàkùn lè mọ́ni àkọ́kọ́ ìdí kún un sàlámà lásàmú mìíràn ẹni tó sàlámà sí ẹ̀rọ sọ pé sọmọ yín sọ gbàgbó òdodo tàbùn àrùn àyà ìdùnnìyà lórí ọ̀rọ̀ ilé ayé tẹ̀ wá. ayé fàtàbùtù fàtàbàtù ẹ máa ṣèwádìí jìndòjìndò fàlàyà tàdúlà làánàwó yẹ jìbù àlùkáfù ànúwò wọ̀tàtàbùtù ayà ń pé a kà ṣèwádìí. فإذا تبين منه بعد ذلك ما يخالف الإسلام لن يتبارك كتطق الإسلام وطبق بسيه قتل لقوله تعالى عقل انت وتقول لك فتبينوا ẹsẹ̀wádìí tíwádìí yín bá lọ síbi pé eléyìí kìí ṣe mùsùlùmí kankan jẹjẹ ẹjọ ń kiri ẹjọ ń gbà àwẹ̀ kankan discover rẹ pé òun àtàwọn kẹfìrí ni wọn jọ ṣe nífẹ̀ẹ́ ẹ ń sagbóòlì gbà fáwọn mùsùlùmí ni tó ìdájọ́ ẹnu sáà wọn ó sì kí ni o wọn pa torí pé kẹfìrí náà ni ọkàn ṣe mọ̀nàfíkì láàrin wọn ìdájọ́ àwọn mọ̀nàfíkù náà nìkan pa wọ́n so ṣùgbọ́n tí ò bá tí ì hàn so torí ẹ Abdulkhalik kan ìkan náà àwọn ọmọ Afghanistan ti ń sagbódegbà fáwọn Amẹ́ríkà nígbà tí Amẹ́ríkà lọ gba Afghanistan yẹn àwọn Taliban ọ̀pádànù padà straight wọn ò tiẹ̀ ọlọ́tiẹ̀ wọn ò tiẹ̀ jù pẹ́ ọwà nóòlù ó sagbódegbà fún orí eré ni wọ́n kàn gbé ìdájọ́ lórí wọn padà ní so ìdájọ́ àwọn bogat àwọn fanatiki nìyẹn pápá àjọ lójú ogun torí pé ìjọ islam ò ní lè afford láti tún máa ṣe ẹ̀rẹ̀hẹ̀hẹ̀ pẹ̀lú ẹ̀ wọ́n ní wọ́lọ́ kánà láàyè kúta ló ìdá àkọọ́lẹ̀ ha làmìyàkùn lè tẹ̀fẹ́ bó ti máa nà tó bá yẹ pé àlẹ́ pa ẹni tó sọ láìláìlẹ̀ láàbì kò ní ìdí kò ní ìdí ká sọ pé ká máa ṣèwádìí àbí ọlọ́run ní ká sì wádìí á jẹ́ pé tó sọ láìláìlá yẹn ò tó ṣùgbọ́n ṣé láìláìlá yẹn sọ òríjìnà ni توني وكذلك حديث آخر قال ومعناه ما ذكرناه أن من أظهر التوحيد والإسلام وجب الكف عنه وكان حديث مي تجو تيكو تمالي كني كني تباتي تباتي كني كني تباتي في توحيدها الإسلام وجب الكف عنه أقول كورو فلوه إلا أن يتبين منه ما ينكر ذلك àfi tó bá hàn sí wa pé n tó tako ìsìláàmù yẹn bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ kò dé lórí àlàáhánà hádán àlàáhánà rasulullah qala aqta'tu ba'da ma qala la ilaha illallah ẹ̀rí ẹ̀ ní pé anábì sọ fún Usama wípé ọpá lẹ́yìn ìgbà tó sọ la ilaha illallah òbí qala wa qala ó sì sọ wípé umirtu an uqatila an-nas hatta yaqulu ọ̀pá mi láti máa báwọn èèyàn títí tí wọ́n fi sọ la ilaha illallah wọ́n ni huwa alladhi qala fi khawarij ṣe bá nàbí náà ló sọ pé àwọn khawarij àwọn khawarij ní ìjọ mùsùlùmí ni wọ́n àbí ó ní aynama laqitumuhum faqtuluhum owó bí dẹ́ bá ṣe rí wọn ìpa wọn dànù la'in adraktuhum laqtulannahum qatla tí n bá bá wọn láyé mi n bá pa wọn bí nípakúpa olúwa sì pa àwọn 'ad màkà ó ní hímẹ̀ akthari an-nas ibada síbẹ̀síbẹ̀ àwọn khawarij yìí wọ́n sì jọ sì jọ àwọn mùsùlùmí yòókù lọ ọmọ serious àwọn kàwáríjì àwọn tó ní ìròrí kàwáríjì irọ́ irọ́ làwọn ń pa nísìn gbogbo àwọn gbogbo àwọn jàbàtà jàbàtà fi sù ẹ máa ń ní nasa kòrójì yẹn wọn yìí serious ẹsẹ̀ gan ẹ lè má di fìlàjọ tó bá wù wọn èmi yìí lọ máa kéwú lọ máa kéwú lọ́dọ̀ ṣíà àwọn tàṣàwù láti pọ̀ àwọn kàwáríjì gangan wọn máa serious ànábì ní kí yahkiru ahadukum ibadatahu min ibadatihi ẹ ẹ mú ojú ìjọsìn yóò kéré lọ́dọ̀ tiwọn àwọn tí wọ́n forí balẹ̀ fọ́lọ́run ní sùjúrù débi pé orí ó sì dápáàdì wọ́n lè máa wọṣọ wọ́n lè máa wọṣọ àwọ káàkiri ìmọ̀ ìyẹn náà fìlà wọ́n lè máa ẹ àwọn tẹ̀lẹ̀ ìyá tí ó máa ṣe yẹn ẹ mọ̀ pé à ẹ̀wà náà sáwà gan lẹ́gbẹ̀ẹ́ àwọn ilé síbẹ̀síbẹ̀ àlẹ́bí pé tó ń bá lè wọ́n pa wọn kí ló dé torí pé wọ́n nírò tó tako ìgbàgbọ́ Islam pẹ̀lú fi jẹ́ pé àwọn khawarij àtàwọn tó nírò rí wọn wọ́n máa tako mùsùlùmí wọ́n fa àwọn kìfìrí lẹ̀ mùsùlùmí wọ́n máa tako kẹ tó gbọ́ kí ọmọ jàbàtà fi sùn kan kó tó máa tako àbíbù lágídí yọpẹ́ ṣùgbọ́n àfáàsùn náà gbọ́dọ̀ Yorùbá ló ti kí ni ó ẹ̀dá àrẹ̀dọ̀ rẹ̀. ولي يدعون أهل الأوثان هم على بومو في ماله ويقتلون أهل الإيمان فأنا لك لأقتلنهم قتل عاد مع كونهم من أكثر الناس عبادة إنما تقول ثم وقفوا نجوا الصلاة بعد وجه تهليلا وتسبيحا وما لا إله إلا الله سبحان الله حتى إن الصحابة يحقرون أنفسهم عندهم إيه قام صحابي àwọn gan máa fojú kiri ara wọn lọ́dọ̀ àwọn khawarij wọ́n ń ta'allamul ilma mina sahaba àwọn khawarij ọ̀dọ̀ àwọn sàbẹ̀ náà wọ́n ti kéwò falam tanfa'uhum la ilaha illallah ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ la ilaha illallah kò wúlò fún wọn. nípa náà bí ló ń wọ́pọ̀ àwọn tó ń bá bá torí ẹ̀ ìpọ̀ níjọsìn wọn wala di'al islam àti ìsàpèmọ́ra Islam lámà zahara minhu mukhalafata sharia gbogbo méjèèjì ò sí wọn láǹfààní nígbà tí wọ́n ti ṣàfihàn ètò tako sharia wọ́n ní wakadhalika dhakarna min kitabi yahudi wa kitabi sahaba bani hanifa àti n tá a ti sọ nígbà táwọn nípa táwọn sàbíkọ àwọn yahudi àtijọ́ wọn bani hanifa كذلك أراد أن يغزو بني المصطلق لما أخبره رجل منه أنه منع الزكاة bákan nígbà tí anabi sallallahu alayhi wa sallam tó fẹ́ bá wọn bani mustalak jà nígbà tí ẹnìkan wá sọ pé àwọn bani mustalak o wọn mọ láwọn ò ní mọ yọ zakat hatta anzala allah Ọlọ́run wa sọ ayà kalẹ̀ pé yā ayyuhalladhīna āmanū idhā jā'akum in jā'akum fāsiqun bi naba'in fatabayyanu gẹ́gẹ́ lóhùn ní yọ zakat odidi ilẹ̀ islam kan tó fẹ́ wò yẹn àbí tó má lọ pé àwọn oníyọ zakat wọn di kékeré pè yẹn gẹ́gẹ́ bí àfáwà adébínà yorùbá abubakar bó ṣe bá wọn kan jà ó ní ṣùgbọ́n ọlọ́ba náà bí pé àwọn ilé aláwọ̀ oníyọ zakat náà ọlọ́run níyà yọ lọ́dún àwọn ọ̀nà yín jẹ́ àkùnfà tó kún lè lẹ́bàá yìí tí òbílẹ̀ jẹ́ kan bá wa ẹ̀yin ìwà ìwé òdodo tó òbílẹ̀ jẹ́ kan tó bá wa bá pẹ̀lú ìròyìn kan fàtàbáyé ẹnu ẹ̀ṣẹ̀wádìí o ọ̀kan náà rọ́jú ló ká liban aléhìm ọlákùnrin tó sì wà bá nàbí irọ́ wọn o وكل هذا يدل على أن مراد النبي صلى الله عليه وسلم في الأحاديث التي احتج به فيها ما ذكرنا ويلين sọ pé in tí Ànábì sallallahu alaihi wasallam tó gbà tó fẹ́ fi sẹ̀rí ọ̀nà ni ta ti sọ yẹn wípé tó bá jẹ́ pé kò bùkátà kò ṣeé ṣe kéèyàn máa pe la kò ní dé ká máa ṣèwádìí àbí àwọn ẹgbẹ́ tó bá sọ pé láyé láyé lọ kò sí àkọsọ́rọ̀ mọ́ ní táwọn sùn fi ń claim yẹn ní táwọn ẹlẹ́bọ̀ tá a fa àbàwọ̀ tó ń claim yẹn pé àmùsùnmí làwọn ẹ ti sọ pé kúrò àwọn ọmọ ẹgbẹ́ ẹ má ṣe wá nípa wa lọ́mọ sẹ́fẹ́ láti fáwọn kìkì wa ti jẹ́ mùsùlùmí tiwa kúrò bàbá mi lẹ́sìn àwọn ará ẹ̀mí ti pọ̀ jù bí mo ṣe wà yìí tí n bá kọ káàkiri àwọn mi mẹ́wàá mùsùlùmí ni gbogbo wọn kàkà náà máa dáa tó wá túmọ̀ sí pé wọn mọ ṣẹbọ́n hmm. lọ́rin ẹ̀rí wọn ṣẹbọ́n lọ́rin wò ṣẹbọ́n lọ́rin ẹ̀ bó di ẹjọ́ tu. so guru lásán ni lásán ni so ẹbọ àwọn oníjàlábí gan-an ibo náà ìsọkúsọ ìwọ́dà wọn náà làbí òdàgẹ́ láyé gidi jáde òun ò rí kankan ṣe sí kódà wọn ò ní lè sọ̀rọ̀ rẹ̀ wọn ò sí lọ́wọ́ gbogbo àwọn nǹkan tó ń sọ tí fi ń ta kẹ̀sìn ojoojúmọ́ wọn èyí sí lọ́fọlọ́pàá gbé wọn wọn tẹ́ bá ti bú ìlú wọn tẹ́ bá ti bú bàbá wọn tẹ́ bá ti bú àfa wọn wàhálà dé so kò sí rẹ́yìrà fún Islam ló ṣẹlẹ̀ gangan nìyẹn o kò sí ìbarajẹ́ fún Islam ṣùgbọ́n ìbarajẹ́ fún mi so ọlọ́run kò ṣàánú sọ́nà الحمد لله والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه